أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة hell لا إله إلا الله الحمد لله الحمد لله الذي خلق كل شيء وقدره تقديرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر لعباده المؤمنين متابعته ومتابعة رسوله صلى الله عليه وآله وسلم وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله بلغ رسالة ربه بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 nínú àwọn ẹ̀kọ́ tó mú wa tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa pé ká máa mójútó ọ̀nà ni ìkóra ló dínà sí àwọn nǹkan tí ọ̀dà tí ọ̀tọ̀ kò sí bó ṣe fẹ́ kóra ló dínà sí ní tí ọ̀dà tí ọ̀tọ̀ àbí kó ti kọ́kọ́ jẹ́ pé o gbọ́ ẹ̀sìn Islam o gbọ́ yé dáadáa ọmọ àwọn akínni àti kínni lolúwa ẹlẹ́dàá rẹ ti pọ́ láṣẹ àti àwọn akínni gan-an lolúwa ẹlẹ́dàá rẹ pọ́ láṣẹ ike kó jìnnà sí nítorí pé látàrí pọ́ǹsẹ̀ tí olúwa ẹlẹ́dàá wa fi kọ́ láṣẹ kò sí ń jìnnà sí ètò fi kọ́ láṣẹ pé kò jìnnà sí ìlànà ló fi máa jẹ́ mùsùlùmí lódodo níbo ni wọ́n ti ní ká kóra ró níbo wọ́n ti ní ká kóra wá ń jánu wọ́n ní ká kóra ró kóra wá ń jánu kúrò nídìí àwọn nǹkan burúkú méjì kan nǹkan alákọ̀ọ́kọ́. òun náà ní kákóra wa ró kákóra wa ń janu láti jìnnà sí ìṣekúṣe ìwàkiwà ìwà àbàjẹ́ kéèyàn jẹ́ ẹni tó ṣe pé yóò máa wá ìranù ká yóò máa lé yóò fojú sùn pé gbogbo ọ̀nà tó ń bá ti lè rí mú ó wù òun láti ṣèkan wò wàlà hàwùlà wàlà kú ẹ rí ìranu àti ìbàjẹ́ yẹn ẹ̀zínà lédè kúkúrú ó wà nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé gbogbo ọmọ anábì Adam pátá korongodo iná ni Allahu rabbul alamin ló ti kọ ìpín rẹ̀ tí ó ṣe fún nínú zina tí ó sì ibùyẹ̀ sí wàá ṣe náà ni ẹyinjú méjèèjì yóò ṣe tiẹ̀ etí méjèèjì yóò ṣe tiẹ̀ ẹnu ose ṣe tiẹ̀ ọwọ́ ó ṣe tiẹ̀ ẹsẹ̀ ó ṣe tiẹ̀ tó zina ní baba zina ṣùgbọ́n pé ẹnìkan wá wà nínú àwọn èèyàn pátá yóò bọ́ lọ́wọ́ kan nínú àwọn oríṣiríṣi ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam fi sọ pé oníkálukú ọgbà kìí tiẹ̀ nínú ṣíṣe zina yìí kò sí tí ìwọ tó bá fi ẹyin tó ṣe zina wàá fi etí wàá fi ṣe zina ẹni tí ò fetí ṣe zina yóò fẹnu yóò fi ṣe zina ẹni tí ò fi etí tí ò fẹyinjú tí ò fẹnu tí ò fi ṣe zina yóò fọwọ́ ṣe zina ẹni tí ò ṣe bẹ́ẹ̀ yóò fẹsẹ̀ ṣe tiẹ̀ àwọn bàbá ńlọ ọ̀daràn làwọn ẹni tí máa fa bẹ́ẹ̀ tí wọ́n á dẹ́rìí sí gbogbo ẹ̀ pátá korongodo. akramakumullah zina tẹ̀rí ti ìbàjẹ́ gbogbo ntí ọ̀dà ni o àṣẹ lọ́rùn yẹn lórí mùsùlùmí kó gbọ́dọ̀ jìnnà sí gbogbo ọ̀nà téèyàn fi jìnnà sí nǹkan téèyàn fi sá fún iná lọ gbọdọ gbà láti sá fún nínú àwọn èèyàn ẹni tó pé ní ilé wọn nílùú wọn kò ṣe zina rí ṣùgbọ́n nígbà tó bọ́ di síta tó látàrí ipá ń wá bí ó ti ṣe dá afẹ́ sá lọ bòmíì bóyá nǹkan ti ẹ̀jẹ̀ bọ́ sí yọ ọ́rọ́ sọ̀mù yóò ṣe dáadáa ju ti bíi lọ nígbà tó dé lu òkèèrè ọ̀pọ̀ pàṣẹ zina ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nígbà tó lọ sí lókèèrè yẹn kò dé lẹ́yìn ọdún kan kò wálé lẹ́yìn ọdún kejì lẹ́yìn ọdún kẹta kẹrin kò wálé ó sì fi ìyàwó sílé. Si ìwọ ni kò sí ọ̀nà tó lè gbà tó o fi dọ́dọ̀ ìyàwó rẹ láì jẹ́ pé ìwọ pẹ̀lú rẹ̀ ẹ fojú gan ní ara yín léèyàn séèyàn kẹjọ wà nítòsí ara yín nítorí pé a kì í ti òkèèrè máa ọbẹ̀ ọgàn síbi tó wà máa ṣe ọmọkùnrin tí máa fi ronú ọmọbìnrin ọ̀ ń ṣẹlẹ̀ ọ. o sì wá ní ọ̀nà kan tó fi lè sẹ́bùrú yọ sí ìyàwó rẹ kò sí tàbí ṣùgbọ́n kò ṣe zìnà rí wọ́n padà dé zìnà wò kọ rú wọn ìlú òkèèrè gbogbo ntọ́jọ́jú lówó owó tó rí eléyìí tó kó mu wálé kó wá fi ṣe rere ń gbò nítorí pé ọ sílùú òkèèrè ni pé nǹkan jẹ dáa ti ṣe wà fún ọ nígbà tó ọ wà ń lé lọ ọwọ́ adélu òkèèrè yìí tán látàrí ìranu àti ìbàjẹ́ eléyìí tó ń ṣe lọ́nù nígbà tó mú ìyàwó rẹ lọ ó rí kéńtì ọmọ gbọ́nwó rẹ lọ́nù owó tá a rí ń dálẹ̀ ìdálẹ̀ náà ni ó parí sí ní aláǹfààní gbogbo wàhálà rẹ ó tún lọ forí kásẹ̀sẹ̀ ó ń ṣe tí olúwa ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ má súnmọ́ zina o. ẹ kóra aró ẹ jìnnà sí ìṣekúṣe ni o ọ̀nà burúkú ni ẹnìkan nílùú kan ọjọ́ ẹni tó ṣe pé ọlọ́run lẹ́dàá wá dáadáa òun náà sì ṣera ọ lẹ́ni tó ṣe pé ń tọ ojú ọ̀nà tọ́tọ́ ó ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ kásẹ̀tì yìí báyìí nítorí pé mójútó àwọn nǹkan tó jẹ́ àmójútó násìlò tún gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ arákùnrin yìí yàtọ̀ sí káṣí àwọn sọ̀lẹ̀wẹ́t ilé ìtọ́jú ara èèyàn tá à ń ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ ó tún máa mójútó àwọn násìlà nínú sọ̀lẹ̀wẹ́t ó máa mójútó násìlà nínú sìyàm báyìí ó máa ń yọ zakat ó tún máa ń ṣe sàrà yàtọ̀ sí ti lọ sí hajjiri ó tún máa ń lọ sí umra lóòrèkóòrè gbogbo ẹ̀ lórúkọ à ń ṣe dáadáa síwájú eléjì ọ̀padà jẹ́ sábàbí káfíńrà àlìjáná wọ̀ tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmù bó tilẹ̀ jẹ́ pé gbogbo bó ti fẹ́ ń gbìyànjú tó yìí ó tún máa ń pe àwọn èèyàn míì ga lọ síbi káwọn náà máa gbìyànjú tó bá fẹ́ ṣe náfìlà àṣùyá bíi sítì ṣọwọ́ọ̀lì ló ti ti pàkíyèsí àwọn èèyàn míì tó jẹ́ alásùnmọ́ rẹ̀ àwọn ẹni tí wọ́n jọ ń ṣe ẹ má gbàgbé pé nǹkan báyìí ń bẹ́ ń ta ọ ẹ̀yin náà kópa ń bẹ̀ kí gbogbo owó ọjọ́ ní ládàá rẹ̀ ẹ̀yin náà ṣe fìtì ṣọwọ́ọ̀lù náà ni tí ọjọ́ bá bọ́ síjọ́ àròfà àbọ̀jọ́ tásùwà àbí àṣúrọ̀ èyí tí wọ́n máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò pé kí wọ́n ṣe ó tún máa ń pẹ́ àwọn èèyàn ẹjẹ́ aṣọ gbìyànjú láti lọ sí ọmụra. ṣùgbọ́n kọ́kọ́rọ́ bẹ yín ajá jẹ́ òun náà ní pé arákùnrin yìí báyìí kìí gbọ́ mọ́dàmí ẹran nípa gbogbo obìnrin gbogbo obìnrin pátákà àfà kò sí ètí ò lè fi zina lọ. Kọna, ó àwọn ẹni tó yẹ pé ìbíjọ dà wọ́n pọ̀ wọ́n jọ jẹ́ èyí tó bá jáfara nínú wọn tó bá sọjú lẹ̀ pínrín àti ètò tiẹ̀ kájú òkè kò sí èyí tí ò lè fi zìnà lọ. àwọn ọmọ wa sọ fúnra wọn pé ah, ẹ wá gbọ́ tí mo gbọ́ yìí màlúkutù pẹ́pẹ́ ọmọ sọ fún mi báyìí pé ah, ó ti sọ tiẹ̀ náà fún ọ ó ti fi lò mí náà. hawla wala quwwata illa billah. ọ̀nà wa lẹ́fẹ́ lẹ́fẹ́ gbà tí àfi wá ní jẹ́ ẹni tó ṣe pé yọ jẹ́ ọ̀daràn lọ́dọ̀ Allahu Rabbul Alamin nígbà tójú ògbébì kan bá bọ̀ ọ̀daràn iná lórí kìtà èèyàn fúnra yín zina tẹ rí yẹn kò sí nǹkan kan tẹnìkan lè tọ́ka sí nínú rẹ̀ kọjá àti pàgbọ́n abìkan àtàgbọ́n abìkan nínú rẹ̀ òun ló jẹ́ kó gbósù bàrà bàǹdò fún torí ní tí ọ̀gá kò dá náà ló kọ rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo olùgbàgbọ́ òdodo gbogbo olóríire tó fẹ́ wà lè jẹ́ nà pé ká jìnnà sí wala taqrabu zina ẹ má ṣe súnmọ́ zina olúwa ẹlẹ́dàá wọ̀ sọ pé ìgbọ́dọ̀ sí ó ní ẹ má súnmọ́ òun ló lágbára jù ní kíkọ́ nǹkan fún yàn torí tó ní kọ́ ọ má súnmọ́ ọ gbọ́dọ̀ tọ̀ wò ọ gbọ́dọ̀ rìn ní pèrípèrí rẹ̀ nílò tí wàá fẹ́ sí omi gan-an nínú àwọn olórí ibú tí ń ṣe zina yẹn gbogbo obìnrin tó wà lágboolé wọn ló ti bá sùn kàn yóò tún máa bí ṣé èsì kò ń ṣe nǹkan oṣù lọ́wọ́ dákun gbà mí ṣàánú mi kíní ìmú mi mọ́lẹ̀ ó ń gbọ̀n mí bí ìgbẹ́. wàlà hàwùlà wàlà quwwata illa billah sóríṣiríṣi lọ lórí ibú omi dàgbà bó ti ṣe dàgbà tó orí ibú náà ní tó ń bá lọ kọ́lọ̀ ń dákun ọkọ́ ṣàánú wa nítorí bá ti ní kọ̀ da ọ̀ràn yà ló jẹ́ lórí rẹ̀ ìwà mùsùlùmí ara tó mọ̀ jẹ́ mùsùlùmí nù kó jìnnà sí. wọ́n ní arákùnrin kan ó ń tiẹ̀ jọ́dọ̀ ó ní ìyàwó ṣùgbọ́n tó bá lòun ṣiṣẹ́ iṣẹ́ tó yàn láàyò ìyẹn iṣẹ́ olùkọ́ni gbogbo iléèwé tí bá ti ń kọ́ ọmọ iná ni ìfura yìí ti máa ń wáyé igi àwọn ọmọ tó bá ti tó géńdé táwọn bá ti jẹ́ adélébọ̀bìnrin àbí tán bá ti tó ọmọdébìnrin iná máa fọwọ́ jẹ láà gbogbo wọn ni wọn máa fọwọ́ tẹ̀ lọ́yàn ló kọ́ kó ń awọn tíṣà wọn subhanallah fẹ́ẹ̀sì mọ̀ ẹ́ pé àwọn èèyàn yàtọ̀ síra wọn nípa fífara gba ìbàjẹ́ àti kíkọ ìbàjẹ́ àwọn kan wà tó jẹ́ pé na nwa náà ń wá ni peki re ń wá ti pẹ̀kí fi ìlọkulọ̀ tí wọn fi lọ torí bi ká kan tí ká kan pálu tí pálu iná làbúrò àti ti bẹ̀rẹ̀ àwọn wá fura sí nínú ìwé kínní ike lágbájá yìí o ọmọ kínní fẹ̀sùn kàn èkejì náà wí ẹ̀kẹta náà sọ ọ̀rọ̀ rẹ̀ gba ìfura jọjọ wọ́n ní máa fọwọ́ tẹ àwọn ọmọbìnrin lára lóòótọ́ kò tí ì já wọn sí òhò bá wọn lò ṣùgbọ́n ẹ mọ̀ pé iná tó jó tá a pa títí tí tá a rí pa ibi ẹ̀ta náà ní ti bẹ̀rẹ̀ àwọn wá ní níjọ́ tá a bá fojú ka ìdá tá a fojú ka kọ̀dá kọ̀tọ́ níjọ́ náà lọ yẹ ká lè jìnnà wọ́n lè nílé ìwé àkọ́kọ́. n tó ṣe nílé ìwé àkọ́kọ́ tó fi dání tí wọ́n lé dànù ó tún ṣe nílé ìwé mi wọ́n tún lé dànù nílé ìwé ẹlẹ́ẹ̀kẹta àbẹ́kẹrin ni wọ́n lọ wà ní ìsìn tẹ́sí mọ̀ pé èéfín níwà kò ṣeé gbé pamọ́ ẹni tí ń wù yọ́ padà wù náà yín àwọn àwọn orí ibú ìwà àdánù ebo níyàwó tiẹ̀ kí ló dé tíyàwó tiẹ̀ ọjọ́ lójú tó fi wá jẹ́ pé àwọn tí ò tọ́ sí ọ àwọn ẹni tó dé èèwọ̀ fún ọ àwọn lọ́mọ afọwọ́jẹ là àwọn lọ́mọ fìwà pè lọ sídìí ẹ pẹ̀lú mi kájọ ṣèbàjẹ́ yìí kájọ ló ń tẹ̀. subhanallah alazim wọn á ìyàwó léèrè kí èsì ìwọ ló fà á tójú ọkọ rẹ òfin fẹ́ kan báyìí ó ní lọ́nà wo ẹ̀dá kùn gbéde wọ́n ní lọ ń sá fún wọ́n lò fún láyè kọ́ máa bọ́ọ̀lù wá jẹ́ pé wàkúwà wá ká ìyàwó ni ọlọ́run jẹ́rìí sí gbogbo pa gbogbo agbára téèyàn lè gbà gbogbo ìyàtí lè gbà láti mú kí ọkọ kó ní ìtẹ́lọ́rùn nípa àbálòpọ̀ lòun ń fọ́kọ ìyàlẹ́nu ní máa jẹ́sùn náà. nígbà tí wọ́n bá ń kà sọ̀ létí pé ọkọ rẹ̀ tún ṣe báyìí wọ́n tún kà kó ṣe báyìí ìmọ̀ bọ̀ náà lọ́kàn jẹ́ kí la tún fẹ́ ṣe sọ̀rọ̀ tiẹ̀ mọ́ àdáwò yìí ti wá débi tó lé kẹ́ńká wọ́n gbà lágbàdì ó ti di ńtọ́ gan mọ́ ọ àfi kọ́ lọ́wọ́ dákun kọ́ sànù ìbàjẹ́ ọ̀dà gbogbo ìbàjẹ́ ìbàjẹ́ àwọn olóríire jíjìnà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ làwọn sì máa jìnà sí bàjẹ́ nítorí kò sí olóríire kan tí ń fẹ́ kún ròyìn òun kún aróyìn òun débi pé ó ń zìnà ni. ẹ̀yẹ́ àwọn àbùkù tí ń ka àwọn bàbá tí wọ́n bímọ gbọ̀nà zìnà lónìí ní ìgbà tí òye àti ìmọ̀lẹ́sì tó di pé ń gba yí kan ọmọ ṣèwádìí ọmọ pé ọ̀nà zìnà lẹ gbà bí òun ọmọ yìí tí wàá jẹ́ni tí ń sànù bàbá òun tí máa jẹ àjẹsẹ́kù fún yọ̀ọ́ na ànákù fún nínú owó àpọ́nlé lọ́sùn àpọ́nlé lọ́sì iná ní máa fi pàdé bàbá yìí ọwọ́ adigun wọn tutù désàlẹ̀ kòkò wọ́n padà mọ̀ pé bàbá yìí ò so yìgì pẹ̀lú ìyá ọmọ yìí tó fi sí lásọ̀wò tó fi di pé wọ́n ṣe ń tó doyún ọmọ yìí tí wọ́n fi bí lọ́mọ bàbá yìí náà lọ́rọ̀ atẹnubóró wọ́n sọ fún ìyàwó rẹ̀ ó ní wọ́n rábà wọ́n gbà pépé gbàtà tó bí ọmọ yìí jẹ́rìí pé lọ bí oṣù mẹ́rin lásán ìgì náà ẹ́ ọmọ tí wàá pé ọmọ ogójì ọdún ó dín ọdún mẹ́rin ẹ wá ń sọ létí ìyàwó yín ẹ tún rárá yín létí ǹjẹ́ ẹ rí i pé ọ fẹ́ pé ọmọ ogójì ọdún dín mẹ́rin ọdún mẹ́rìnlélógójì àwọn ọmọ ti pọ́ ọdún mẹ́rìnlélógójì ǹjẹ́ ìrìkọ́ ọmọ ìfẹ́ kó sùn mẹ́rin láṣọ igi rẹ̀ bí láṣọ igi pẹ̀lú rẹ̀ bí ìyá bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọkọ mi ọmọ ìrìkọ́ ti di minus òun èso ọmọ bàbá ma ọkọ̀rọ̀ akọ ẹrù rẹ̀ lọ́ba kú ọ̀lẹ́ wọ́n wá ń wá àwọn òrí wọ́n ń bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ò gbúrò rẹ̀ má gbogbo nọ́mbà tán fi lè pè ọmọ ti pààrọ̀ rẹ̀ ọgbà síìmù tuntun lọ àárín pàdé ara wọn gbòòrò alágbádá kí ló dé kí ló á ṣe pé àwa fi rí ọmọ ẹ máa ń tẹ̀sí ẹ̀yin ọmọ ń tẹ̀sí bàbá ọ̀daràn zina master tẹ bí olúwa rẹ̀ gbọ́ náà zina ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ lọ parẹ́ nu fáìlì yín yín sọmọ yín o yín sọmọ yín bẹ́ẹ̀ lòfin ọlọ́run ọba sùn. ìyá rẹ̀ wá ń kọ́ ẹ bàbá tiẹ̀ gbà pọ́ ọmọ rẹ̀ lájẹ́ àmẹ́yìn èyí ti bàbá o èèyàn á máa gbégbé rè ká ẹ dákun àáfà àdáwò kan ti dáyé ní ìsín o ọmọ tó ti dàgbà tàbí tá a tọ́ ọmọ kan dìde lóru kan ọ̀sán kan ó ń gbọ́ tán pé ọ̀nà àṣemẹ́sẹ̀ la gbà bí òun làbá mà jẹ́ bàbá òun mọ̀ ẹ bá ní pàkíyèsí àwọn ọmọ àwò yìí àbí ká pàkíyèsí àwọn bàbá àwò yìí àwọn bàbá ọ̀daràn àwọn ń zìnà kí ló ń nà kó o ṣe sùúrù kó fẹ́yàwó tẹ́sọ̀ ìjù bó ti ṣe dá àti bó ti ṣe tọ́ kó tó di kó súnmọ́ obìnrin kọ́ ọmọ ọmọ ajẹ́ àlẹ́rẹ̀ ń tọ́jú ibà àmọ́ ò ṣe bẹ́ẹ̀ olójú ń kan wọ́n fẹ́ kò ó ti mú kò ìsọnù òkú ń ọmọ kan lọ pọ̀ kọ rẹ́rẹ́ kò lára ọkọ ni nítorí pé lábẹ́ òfin ọlọ́run bàbá zì náà bàbá lọ́ngbọ́n yẹn ìranù àti rẹ́gbẹ̀ tó mú kóbìnrin náà lórí ibú kọ́ máa wọ kọ́ mú jáde ńlé àti sinmi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ń pe gbogbo pátá rẹ̀ ni wọ́n rí ń bẹ̀ wọ́n á ní ẹ má bínú kọ̀ ọ̀dà mo lé adìẹ jáde ó yàgbẹ́ pálọ̀ ni mo lé adìẹ jáde òfurufú abọ́ ọ̀tà pẹ̀lú kọ́mú àti sinmi tí gbogbo pátá rẹ̀ hàn bẹ̀ wọ́n á ní bọ́ọ̀bì bọ̀dá bá ra mú. ọ̀rọ̀ amú lọ́ba dọ́mọ. bóòlù ẹ ti fẹ́ sọ tó bá ti jọ́ gbẹ̀ǹdà lókè yá mi. sẹ́fíìsì náà lọ́pọ̀ láyé lọ́mọ kan ó ní òun fẹ́ fẹjọ́ màmá òun sùn. kí ni màmá rẹ ṣe inú màmá ń tẹ máa bí òní ẹ bẹ́ẹ̀ tiẹ̀ ìyá tó bíyàn kí ló a lè ṣe fún yàn tí wọ́n máa bíyàn kó ní wọ́n dà bẹ́ẹ̀ bá gbọ́n tó ṣe ẹ mọ̀ ìdí tèmi náà fi ń bínú rẹ̀ ó ní látijọ́ tó ti bí mi kò jẹ́ mọ bàbá tó bí mi torí nǹkan ń gbé mi sí àwọn ọkùnrin lọ́tọ̀ọ̀tọ̀ ni ó lè yá kó ní eléyìí mo bí ọ fún tó bá tún yá kó ní kì í tún so mọ́ ẹlòmíì ìyá wọn á máa bí ni fún bàbá méjì bí. wọ́n kọ́kọ́ fìgbà kan gbóhùn lọ́dọ̀ àwọn kan wọ́n láwọn lalú wọ́n nípò wọ́n lówó ọ̀dọ̀ àwọn ẹni tó gbé lọ́hùn wọ́n láwọn ló ń bí fún àbálọ àbábọ̀ wádìí wọ́n ti lo nǹkan. ẹlòmíì ni ọmọ wa ní òun ti wà ní ọdún mọ́kànlélógójì báyìí ìsìn wa ni ìyá fẹ́fẹ́ sòótọ́ fún un. ìyá ní ní tó ṣẹlẹ̀ ni pé òun ti kọ́kọ́ lóyún rẹ̀ fẹ́ni tó ń papà wàá pè ní bàbá rẹ̀ nìyí kí bàbá tàkọ́kọ́ tó ń gbé ọ lọ bó tó bò ń lò àmọ́ gbà tí bàbá tàkọ́kọ́ ń lówó tọ́ là ju tèkejì lọ ló ń fi sáré gbé ọ lọ ọbẹ̀ pé kí gbogbo owó jọ sórí rẹ̀ ṣùgbọ́n gbà tó ń gbé ọ débẹ̀ ọkọ̀ àwọn èèyàn rẹ̀ lọ́gbà ọ́ ó tilẹ̀ jẹ́ pé òun ni àbí ni àwọn ọ̀jẹ̀ ń kọ́ bọ̀ tó fi dàgbà tó fi tó báyìí ṣùgbọ́n bàbá ìkejì ń gan ló ń lóyún rẹ fún. wọ́n á ní kéde kúkúrú ìyá rẹ̀ jẹ́wọ́ pé bí iṣẹ́ aṣẹ́wó ọ̀daràn ló ń ṣe ń gbà wọ́n. ó ní bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé gbogbo wọn náà wọ́n kọjá lórí rẹ̀ bí ilé ilẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. wàlà hàwùlà wàlà kò wọ̀tá ìlà ìbàjẹ́ pọ̀ láyé jọjọ́ ìbàjẹ́ gbayé kan débi kúkọ̀ fẹ́ẹ̀ sẹ́nìkan tọ́ bọ́m̀bẹ̀ ó tiẹ̀ ní táwa lẹni náà tọ́jọ́ bàbá àkọ́kọ́ tí wọ́n ń wí wọ́n ní python hmm, bàbá kejì tó padà wà hàn fún bàbá rẹ̀ bàbá rẹ̀ zina wọ́n ní python tí python bá ṣe zina àbí rẹ́fúrẹ́nì gbogbo eléyìí ọ̀yà yẹn lẹ́nu àbí bàbá wọn lédi kọ̀ yá ni lẹ́nu bàbá aláwo alágbègbà ó ṣe zina kọ̀ yá ni lẹ́nu bí ẹnìkan nu ọlọ́ọ̀bá nìkan ó lóun bá wọn ń sógun tí nǹkan àpọ́njú bá ṣẹlẹ̀ ọwọ́ á lọ sọ́dọ̀ rẹ̀ pé bàbá ó ti tójọ́ mẹ́ta tọkọ òun ti bọ́ọ̀n lò káyìn gbogbo èèyàn tí tóun bá gbà ike kọ́kọ́ ó súnmọ́ ìdí ọkọ̀ èlé o lọ́dẹ̀ẹ́nu kọlẹ̀ níbi ẹni tó ṣe sùjúdù àwọn ti gbìyànjú gbìyànjú kọ̀ bàbá olóògùn yìí wá fún obìnrin ní àgómù ó tún fún un lágbo torí wọ́n pe ọkọ tì ọkọ dáhùn ó ní àgúnmu àti àgbo yìí fi lé ọkọ rẹ lọ́kọ́ lò tó bá lò ó nǹkan rẹ̀ ó ṣiṣẹ́. akọgbà ọgbẹ sẹgbẹ kan àti èso ló múra lọ bẹ́ẹ̀ nìkan. ìyàwó tí wọ́n á padà wá lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì mẹ́ta bàbá wọ́n kó wọn máa lo oògùn yìí ó tilẹ̀ jẹ́ pé abẹ́rẹ́ ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ àwọn ti bí àwọn ọmọ àmọ́ ní ìṣe abẹ́rẹ́ ò ṣiṣẹ́ mọ́ tàbí ológun bá ní kò sí ṣíṣe kò sáìsì kọ bọ́ọ̀lù àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá bá dìde ní bá ń tilẹ̀kùn ó ní lónìí lọ́wọ́ mọ bí bá lò láti gbà tó ti jẹ́ pé òòrí àwọn bọ́ọ̀lù ló ń bá ń ké bàbá ẹ dákun ẹ <laughs> ó ṣe gbọ́ lọ́dọ̀ babaláwo ibi wọn ló mú rẹ wá ọlọ́lọ́ lọ́sàáyọ̀ òun náà ọ̀rọ̀ wọn dáadùn lẹ́nu rẹ̀ níjọ́ tó ń ròyìn so ẹ mọ̀ pé wọ́n bá ṣẹlẹ̀ náà níjọ́ sọ fáwa ni kókò ṣẹlẹ̀ hmm, níjọ́ sọ ni kókò ṣẹlẹ̀ ká má bàa gbé sórí àtẹ torí bàbá tí ń júwe náà dàmà ńlá dàmà òun náà ọkọ̀ látà gbé sórí àtẹ àkàràmọ̀kọ́mọ̀lá ẹnì pé tó máa ní babaláwo ṣe zìnà alágbègbè ṣe zìnà pàìtọ̀ rẹ́fúrẹ́mù ó ṣe zìnà tẹ́lẹ̀ ńkọ́ nígbà tó ní wọ́n máa wá sọ́ọ̀tì pẹ̀lú pátá ṣé zìnà ṣẹlẹ̀ ṣe fẹ́ yani lẹ́nu kò lè yani lẹ́nu àkàràmọ̀kọ́mọ̀lá sọ́ọ̀tì kan bóyá Ghana ni àbíbo ó ní kóbìnrin kan jáde wáta obìnrin jáde síta wọn á ní kó bọ́ síkẹ́ẹ̀tì rẹ̀ kó bọ́ gbogbo sinmi rẹ̀ kó bọ́ gbogbo ẹ̀wù rẹ̀ kó kú pátá àfi bí ìgbà tí wọ́n ń ṣèràn. sílẹ̀ yìí sì lè ṣẹlẹ̀ láyé tá a wà báyìí wàláhì obìnrin ń sìbọ̀ síbẹ̀ níbẹ̀ lórí social media. wọ́n á ní kóbìnrin ọdún wá ju gbogbo ṣọ́ọ̀ṣì báyìí wọ́n á ní kí wọ́n máa pariwo kó àwọn lè lùyà. àkàràmọ̀kọ́mọ̀lá ọba ní kọ́nà gbalaja síwájú ṣọ́ọ̀ṣì ọ̀nà sórí ìtẹ́ pàìtọ́ wa gun orí rẹ̀ kó rin ara máa tó ń tẹ̀wú tiẹ̀ lọ́rùn òun kó ṣe ń rinra máa náà ní túnṣe máa ṣe hallelujah wọn láwọn hallelujah subhanallah sẹ́sìn náà nu àbẹ́sìn irọ́ búkú. ìwọ́n kan náà ló ní ẹ̀rí nǹkan ìyàlẹ́nu lónìí. wọ́n sì máa yanú bẹ̀ náà ni wọ́n bá ní káwọn obìnrin ọmọ bọ́ tabẹ́ àwọn fẹ́ fárun abẹ́ wọn òun náà tún bẹ lórí social media wọ́n sì ń bá wọn fárun abẹ́ àwọn ikọ̀ wọ ṣòkòtò ọlọ́ o àwọn ikọ̀ wọ sinmi àwọn ń lọ ń kọwọ́ bọ abẹ́ wọn gbàsàlẹ̀ sinmi tọ́ba ti wá fárun lónìí kí wọ́n fi ògo àwọn náà bá lọ ògo wàlà hàwùlà wàlà quwwata illa billah ẹ máa <laughs> kí n ká padà ṣẹlẹ̀ náà ilé zina náà ni. akramakumullah ní ìgbà tí ọdún two thousand and twenty two yìí tí ó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀tì kan náà ń gánà ó ní gbogbo ọmọ àjọ lóbìnrin kan máa wá àwọn fẹ́ wẹ òṣì òfò àti àdánù kúrò lára wọn àwọn obìnrin sì ń bọ́ ọbẹ̀ wọ́n ń bọ́ ọbẹ̀ wọ́n ń bọ́ sọlọ́run wọn wọ́n ń jókòó nínú abàmì báàfù kan tí wọ́n gbé kalẹ̀ báàfù ó tóbi kọjá àbíkí àfù wọ́n wá gbé ìyá ìyá ìyá tó tóbi wọ́n gbé jókòó nínú báàfù ń hùwà ọmọlúwàbí páìtọ̀ kan máa wẹ̀ páìtọ̀ kejì ọmọ fòróró pala gbépo pupa sí ni àwọn wọn mọ̀ ẹ̀dá zina ti pọ̀ jù láyé gbogbo àwọn ọ̀daràn àwọn olórí ibú yẹn ń ṣe zina kọ yà yẹn lẹ́nu nítorí kófin ṣẹ̀rí àwa sọ pé lẹ́yìn sàbáàdàl kófòrè dàm lẹ́yìn tí yẹn bá ti ṣe kèfèrí kò sẹ́ṣẹ̀ kan mọ́ ah, ní zina pé yẹn ń ṣe zina kì í sì ṣe mùsùlùmí zina ká bá wí fún nǹkan àkọ́kọ́ bá wí fún ni pé pa kèfèrí tì kò di mùsùlùmí tó o bá ti pa kèfèrí tì tó o bá di mùsùlùmí insha allah gbogbo àwọn ọ̀wà pálapàla rádaràda wọn padà sílẹ̀ torí pé àrùn ńlá ti dá mọ́lẹ̀ kéékèèké wá gorí rẹ̀ nígbà tó bá tó di mùsùlùmí àrùn ńlá ń bá kúrò lórí rẹ̀ kéékèèké náà filẹ̀. akaramakomola a rí i pé ìbàjẹ́ ó gbayé kan ètò gbani lọ́kànjẹ́ ni kò ní àwọn lè má mú náà ń ṣe zina àfa ó ń zina ni bàbá làdáni ó ń zina ni ajínikírun ó ń zìnà ni arọ́wọ́ àti àdéhìnì ó ń zìnà ni àwọn sàmàrí àdéhìnì wọ́n ń ṣe zìnà wàláhì ẹ̀ lẹ́nu ìsìláàmù ìsìláàmù dà ẹnìkan lọ bàbá lè máa wọn ní kéè sára kí ló dé ìgbé òyìn mi là wọn ní sọ́ra o bàbá àwọn egbọ́n mọ́dàmí ara o mú ni o bẹ́ẹ̀ ni láwọn àlùbọ̀ mi wọ́n mú láì sèkúté zina ṣẹlẹ̀ nu torí tọlọ ẹ̀sìn ọ̀rọ̀ wò wá lẹsì bàtà ẹ bá yọ ń bàjẹ́ ó tún wo inú lórí kókò sáyé mi wọ́n ní kóbìnrin wọ́n pàdé òun mọ́ṣáláṣí àwọn lè lo mọ́ṣáláṣí àwọn ti àṣàkófóró la aláforíjì lọlọ ekúkú sásìkò sọ láti tábà pẹ́ nìkan ó fèsì wọ́n mọ́ṣáláṣí gbogbo àwọn àbàjẹ́ yìí kúnlé ayé báyìí àwọn ẹsẹ̀ tí pàmẹ́sẹ̀ tí sọ tiẹ̀ ọlọ́ọ̀lọ́rẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ńlá nu wọn obìnrin ni wọ́n sórí pọ̀ gbádùn. àwọn obìnrin bò ní tí wọ́n ti jẹ́ kí ló bá dérò àti tẹ̀lé àpọ̀. ó ní abánidámọ̀ràn pàtàkì ni wọ́n jẹ́ sí mi ó ń ṣèjọba ni táwọn fi máa kọ bó ṣe darí ìlú òtún ààrẹ ni mú ní abánidámọ̀ràn àfàwọn obìnrin ó dájú pọ̀ gbádùn. ẹ̀yin náà máa wò ó nígbà tí wọ́n bá fẹ́ yẹn nìkan ní ẹ̀yìn wá sí pé akọ̀wé lọ́fíìsì tọkùnrin wọn máa sábà mú ní àbóbì àwọn obìnrin torí kìsì náà lè bá àráyè tí wọ́n bá fẹ́ gbà tí wọ́n bá wọn ta ọjà wọ́n lè sọ pé àwọn nídìí èèyàn ń bì wọ́n ò ní sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé a nídìí obìnrin tàbí ọkùnrin tí wọ́n máa bá obìnrin tí wọ́n wá kọ́kọ́ kéde ńgbà tí gbogbo wọn bá dé bí igba bí ẹgbẹ̀rún wọ́n máa ṣe interview fún wa. wọ́n ní kálukú múra bó ti ṣe fẹ́ máa múra tó bá wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ ni kò múra wá sí ìdánwò. àwọn náà wá wọ gbogbo ètò gbé wọn ta tí wọ́n wà ní hòhò ọmọlúàbí. ẹ dákun máa mójútó pé pàtàkì ń rajà táǹfì tajà ṣe di kẹ́ máa rìn hòhò wá máa polówó ọjà fẹ́ni tí ọba rà ó ṣe di kárìn òhò káwọ́ sọ òhò subhanallah ẹ á máa pariwo kíkọ àwọn obìnrin wọn ń kojú ìṣòro lónìí o láwọn abí iṣẹ́ gbogbo pàápàá jùlọ láwọn ilé iṣẹ́ ìjọba sexual harassment àwọn sàdédé wáyé ni. tó máa ń ṣe analysis lórí ti fà wọn ò ní sọ̀rọ̀ lọ síbi tó yẹ kí wọ́n sọ̀rọ̀ lọ àwọn ọkùnrin ni wọn fẹ́ káwọn obìnrin náà ti sẹ́ni àwọn ọkùnrin látàrí kéta wọ́n máa wọ́n máa dí wọn lọ́nà wọ́n máa filọ̀kulọ̀ lọ̀ wọ́n lẹ́nu sẹ́ ok wọ́n wọ jìlìbáàbù ni wọ́n ń dí wọn lọ́nà ni wọ́n ń filọ̀kulọ̀ lọ̀ wọ́n. ẹ̀wọ̀n pé táwọn náà ti wọ̀ sinmi nì pátá àti kọ́mú. so ẹni tó yẹ pé. òun gbogbo ògbà tẹ̀síbíyẹ̀ ìní máa ṣe tó bá ṣáájú kan tó wọ ọ̀kan tó náà bá rí rìkúrì lọ́kọ̀ọ̀kọ́ pa tẹ̀síbíyẹ̀tì náà máa wá wàkúwà gbogbo ń tọ́ dalẹ̀ ayé rúnù tílé ayé fi wá di dàkúdà tó fi gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ jọ ń tán àwọn ọmọ àlè bàjẹ́ wọ́n ń bí bọ́nà tí ọ̀dà obìnrin ní ó ti ṣèrànù ó ti rí kí nǹkan fẹ́ dó láro. yóò máa fi tipátipá mú ọkọ̀ kọ́ ọba mi sùn ní sẹ́ẹ̀. a túláàsì ń bẹ́ẹ̀ ni a máa ṣẹ̀bá ni. nígbà tó yẹ kó fẹ́ lọ ìlọ́kulọ̀ mọ́kọ lẹ́sẹ̀. ọba sọ̀rọ̀ pé ṣé òun tó wọn àwọn bàbá bàbá tó dáná wọn náà bá lò ní ẹgbọ́rọ̀ òun gẹ́gẹ́ bí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò. ẹnì kan tó bá sẹ́nìkan bá ti bá lò tí wọn náà bá ti bá lò ẹ̀yin kò sí tó burú gbọ́mọ́ gbogbo irú àwọn wàrà dáradá yóò pọ̀ nílé ayé wa lónìí ó ń bá yẹn lẹ́rù ó ń bá yẹn lẹ́rù púpọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọn ò ní àfojúsùn mọ́ fẹ́ fẹ́yàwó má bí àfojúsùn mọ́ wọ́nà àti fìrànù wọn ò ní àfojúsùn mọ́ fẹ́ lọlé ọkọ má bí àfojúsùn kan máa wá gbà wọ́n eléyìí gbé lágbèsọ́ọ̀lẹ̀ àgbépatì irú rẹ̀ ló wà ọ̀pọ̀lọpọ̀ kémi pẹ̀lú rẹ ọmọ bá ṣubú sínú bàjẹ́ sínú ránù a gbọ́dọ̀ kóra ró ká jìnnà sí ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ kò lè rọrùn láti ṣe bẹ́ẹ̀ àfi ká tẹ̀lé àwọn àlàkalẹ̀ tẹ́sán Islam mú wa ká rẹ̀ jù wá sílẹ̀ ká rẹ̀ jù wá sílẹ̀ kull al-mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum. ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون ọfáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin kí wọ́n rẹjú wọn lẹ̀ kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn nítorí pé àjọṣepọ̀ tó ní agbára ń bẹ láàrin ẹyinjú àti abẹ́ tí ẹyinjú bá ti lè rí ìrìkúrì abẹ́ ló ti kọ́kọ́ rí sígínà ló ti kọ́kọ́ rámì abẹ́ ó béèrè nítorí ìmájẹ ọlọ ọ yẹ kó o ṣe nǹkan kan tí wọn bá sì rẹ lẹ abẹ́rẹ́ ò béèrè fún nǹkan tí ọ̀dà ìyàwó rẹ ló yẹ máa wò láwòye òun ló yẹ kó jù rẹ wà lára rẹ ń gbogbo gbà àyọ̀wò kò sí láàrin ọkọ àti ìyàwó àwòyó àmọ́ ọmọ wò torí pé ìyàwó tiẹ̀ nù ẹ wàá rí àwọn aláìlórí lọ́wọ́ yóò sọ ojú rẹ̀ sílẹ̀ láti máa wo gbogbo obìnrin yóò máa wá kájú rẹ̀ ńlẹ̀ níbi àti wò ìyàwó rẹ̀ ìyàwó tún máa sọ fọkùnrin mi pé ẹ wo mí ẹ wo mí yóò pé ojú ń tì mí nì kò ní dáa fún tìjú ojú ò tì ọ́ nígbà tó fẹ́ wọ àwọn olórí ibú àmójú ń tì ọ́ tó bá fẹ́ wọ ìyàwó rẹ̀ ojú wo ni ń tì ọ́ ìyàwó rẹ̀ tó máa ń wò ìyàwó rẹ tó ń bá ń wò ó ní ráyè wo nǹkan míì tó yàtọ̀ sí ìyàwó rẹ nínú àwọn obìnrin á ń bọ̀ sí bọ́sí pẹ́mi rẹ yóò mọ wá rúwú yẹ́pọ̀ ń wá bàjẹ́. torí pé ntọ́lọ́ ọba ẹlẹ́dàá ń tẹ́kọ̀ sẹlẹ̀ náà ó ti ní tiẹ̀ kí ló ń wára nù sí. ìyàwó tiẹ̀ ni kí ló tún fẹ́ máa wòwò kú wò sí. àmọ́ àwọn obìnrin tí èsì tiẹ̀ rẹ ojú rẹ sílẹ̀ torí ẹ̀ ní sọ di anabi sallallahu alayhi wa sallam ó kan lè jáde kéèyàn olóbìnrin lójijì bẹ́ẹ̀ kí ti ẹ̀rí tí ọ̀yẹ́ kẹ́ ẹ rí lára obìnrin olóbìnrin kèésì ẹ̀yin lẹni kó ṣe bẹ́ẹ̀ o àmọ́ ńgbà ti di tó di ẹ kàn kójú òkè lẹ́ bá rí báyìí anabi alákọ̀ọ́kọ́ ń tiẹ̀ o má kejì ọ wáyé nítorí pé ta alákọ̀ọ́kọ́ palẹ̀ má má tún wá tún wò má torí láti ètò títún wo ló tún máa pàkọ́lẹ̀ àbúrò fún ọ. ìyàwó rẹ òfin ṣẹ̀rí àsọ pé kò sí hòhò láàrin ìwọ àti ìyàwó rẹ ṣebí torí kí bàjẹ́ ọba àlè kó lè bá a dópin torí káwọn èèyàn má bàa máa ṣe ránù. Allahu Rabbul Alamin ó tún ní wa kullil mu'minati wayahfazna furujahun. ẹ sọ fún àwọn obìnrin káwọn náà gbọ́ lọ́wọ́ ọba gbọ́ káwọn náà rẹ ju wọ́n sọ abẹ́ wọn. ìsí ọkùnrin sí obìnrin máa sí ọkùnrin a máa sí obìnrin náà nígbà tí wọn bá ti sọ ojú rẹ sílẹ̀ tó ń àwọn ọkùnrin ọlọ́kùnrin ara rẹ lè béèrè fúnra nù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn obìnrin mi máa ń ọkùnrin tó ti máa wọ́n mọ̀ wá gbogbo ọ̀nà kí kọ́ bá wọn ṣe kọ́ bá wọn ṣe ra nù. kó tẹ̀ kọjá lára àwọn kó tẹ̀ kan àdúrà wọn ti gbà. ẹ̀rẹ̀ ju yín sílẹ̀ kò sí kò sí ní tí máa sọkùnrin tí èso obìnrin lànàbì sallallahu alaihi wasallam sọ pé an-nisā'u shaqā'iqu r-rijāl àwọn obìnrin jẹ́ rí yẹn ọmọ ìyá àwọn ọkùnrin wọn jẹ́ kí ni ń ṣe yín tí èso àwọn ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó béèrè ó ní ṣé irú bí àtọ̀ ṣe máa ń jáde lára àwọn ọkùnrin yẹn ṣé máa ń jáde lára obìnrin náà ànábì sallallahu ìbá jáde ọ̀nà wo wá lọ mọ́ ń gbà jọ̀yà rẹ̀ torí ẹni tí ń ṣe yín sí obìnrin náà ń ṣe ọkùnrin á máa obìnrin ju tìyín náà sílẹ̀ ṣe màláìkà islam ọ̀fẹ́ nǹkan àkọ́kọ́ nù lónìí ìbàjẹ́ pọ̀ láyé débi kí wọ́n ti ṣe àwọn kámẹ́rà orí ibú kan kọ́dà wọ́n tún gbé sára ansẹ̀tì tá à ń gbé káyì rí ansẹ̀tì rẹ ansẹ̀tì rẹ ṣẹ́kí bàbá gbàgbé rẹ lé tó tàdúgbò yìí tó ń lọ ọ̀bàdàn ètò adé high school ló tún padà lé fún mọ̀gbàgbé nǹkan kan kí ni nǹkan náà ansẹ̀tì ọ̀ràn yìí náà ni ká má ṣe pé kọ́ọ̀lù ló ń gbà ní tó sọ ọ́dọ̀ lóríire tó lówó bàbá àwọn kọ́ọ̀lù ọ̀ràn yìí náà ni ló tún padà wá mú ọfẹ́ wòwò kúwò ọfẹ́ rírì kúrì wọ́n tún ti ṣe application yẹn sára handset lọ́nà tó ṣe pé tó bá dojú handset kọ́ báyìí yóò sì máa rí ọ ní wòwò handset yẹn ọ̀bọ̀ ẹ̀wù lára rẹ̀ ẹ̀yin ó rò pé nǹkan gidi ní wò ẹ bẹ́ẹ̀ bá ti ṣe mò ń wá ṣẹ̀tù ó wá ṣẹ̀tù rẹ tó bá fẹ́ wá ṣẹ̀tù rẹ ò ní dojú rẹ kọ́ mi bá ọ̀gbádùn. tó bá tí àgbà lọ́wọ́ rẹ tó ẹ bá wọ ẹ bá rí i pé ó ti gbé yín sí hòhò irú ẹ pọ̀ láyé nìyí. àwa máa ń táwọn ọmọ ọ wà ní gs one ìwọ náà ń gba android ká àbẹ́rẹ́ rí nǹkan mọ́. kí ló fi ṣe ẹ̀kọ́ tá à ń kọ́ ni ó ní í ṣe kí ni kí ni dé ló ń kọ́ kí ni dé ló ń kọ́ tó ní di browsing browsing kọ́. wọ́n fi mú àwọn ọmọ kéékèèké wípé gbogbo àwọn sáìtì orí ibú kò sí ìtumọ̀ ọ̀dà ó tiẹ̀ tí wàá débi pé gbogbo èèyàn àṣírí rẹ̀ òbò mọ́ lọ́kàn sí síwájú rẹ̀ ni. Ah, ẹ̀ ń <laughs> ti dá aṣọ kúrò lọ́rùn rẹ̀. kọ́lọ́ ń dákun kọ́ wa. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òyìnbó yẹn wọ́n burú ọ̀daràn burúkú pọ̀ nù awọ ojú ni wọ́n kọ́kọ́ ṣe sí yọkàn fa ojú ẹsẹ̀ fífọ́ ya ìrìnà lọ láti rí ìrìnà ni àti ìrìnà lọ láti bọ̀ wá wò ni níṣẹ́ wọ́n ti wá ṣe sára ń ṣẹ̀ tán ó tún lè fíìmù ẹ̀ tó bá fíìmù ẹ̀ tán kó fídíò rẹ̀ kó ọ kalẹ̀ kàn máa ṣe kí nígbà náà kó wọ àṣírí ẹ̀ wà lọ́wọ́ wa o àṣírí mi báwo á <laughs> gbé ọ sórí social media torí ẹ̀ ẹ jẹ́ ká rẹ ẹyin ju wa sílẹ̀ àwọn nǹkan tá a ní tá a fi ń gbáyé gbádùn ọlọ́run mẹ́jọ jẹ́ sábàbí tá a fi wọ̀ náà. ìkàlẹ́ kejì nínú ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé tí aburú àti ìbàjẹ́ yìí tó fi gbọ́dọ̀ dínkù òun náà ní kí ọkùnrin àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ ní kó máa bà lọ́wọ́ má bọ obìnrin lọ́wọ́ obìnrin yẹn ṣe màmá rẹ̀ èyí ṣe ìyàwó ẹ̀ èyí sọ ọmọ rẹ̀ kìí sàǹtì rẹ àbábúrò rẹ kí lọ fẹ́ máa bo obìnrin lọ́wọ́ sí àwọn obìnrin tó àwọn ọkùnrin tó wọn á ní wọn fẹ́ gbà lálejò gbogbo wọn á náwó sí ọ bọkùnrin lọ́wọ́ má bobìnrin lọ́wọ́ kìí lọwọ. kọtọ rárá wọn ni akíní bẹ́ẹ̀nbẹ́ akàbàrà a ẹgbẹ̀rún bẹ́ẹ̀nbẹ́ sígínà burúkú kí ni bá bọkùnrin lọ́wọ́ ọkùnrin ọwọ́ abọ́ ọlọ́run tó tún wá wojú rẹ̀ pé arun move ọ̀gbádùn irú àwọn wèrè bíi rẹ̀ kọ́ lọ ká máa bà lọ́wọ́ ara rẹ̀ move àmọ́ obìnrin tó bá bà lọ́wọ́ kára rẹ̀ move wọn ò ní sọ́kọ́ ọ̀gbádùn kí lọ́wọ́ wá débẹ̀ wọn máa wù sí. àìmọye ẹni tó ń wọn lọ́wọ́ ọkùnrin sóbìnrin tó tó lẹ́yìn bíbani lọ́wọ́ wọn dàlẹ̀ ara wọn wọn máa wá ara wọn ká. wọ́n ni ẹ́ irú ìsìláàmù ó ní ẹ́ àwọn obìnrin fẹ́ bà yín lọ́wọ́ wọn á irú orí bú wò ń bá ká irú kèfèrí ẹ wá láàbò obìnrin lọ lọ wọn á máa ṣe bí ìyàwó wa ẹ̀ gbádùn ẹ̀ gbádùn. àtúwá wíṣẹ́ ìwọ náà sọ pé kàkà àwọn lọ àkàmọ́ ni. gbogbo dírámà bàtà ni lọ ọkọjá rẹ lọ ni.

má bòbìnrin lọ rárá rárá kó bá bínú kó bínú. akramakumullah nínú àwọn kata tó gbọ́dọ̀ sí òun náà ni pé a gbọ́dọ̀ ṣọ́ra fáti máa dá wà pẹ̀lú obìnrin olóbìnrin má jókòó papọ̀ pẹ̀lú obìnrin tí èsì ẹlẹ́tọ̀ fún ọ tó jẹ́ ìyàwó rẹ̀ má jókòó papọ̀ pẹ̀lú obìnrin tírú rẹ̀ tí ò ìwọ̀ fún ọ láti fẹ́ ìwọ̀ kan òun kan anabi sallallahu alayhi wa sallam ó fi yé wa nínú hadith ó ní àlá la yakhluwanna rajulun bimra'atin illa kana ash-shaytanu thalithahum thalithahuma ẹsẹ tí ẹ gbọ́ o ọkùnrin kan gbọ́dọ̀ dájókòó pẹ̀lú obìnrin tí kìí ṣe ìyàwó. olùtọ́ bẹ̀rẹ̀ sí ronú oríṣiríṣi ṣùgbọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oríṣiríṣi lọ pé kẹ́ ẹ jókòó kẹ́ ẹ máa wòra yín báyìí náà ẹgbẹ́ rẹ̀ lọ́ọ́ yẹ kó jókòó mọ wá bá mo gbéra mi wá bá kò tí ẹ lè dìde níbi tó wà kó ajókòó lẹ́gbẹ̀ẹ́ ni nítorí wọn náà sì ń rònú. bàbá tí wàá jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò kọ yẹ step one kí rẹ̀ ṣètò ni ó tún máa sọ fún ọ pé ah, fọ́ọ̀kan máa nà á ah, ah, ó mọ̀ ọ́ ni ìwọ ló múra ẹ̀ wá. lọ́ba fọ́ọ̀kan tán fún yẹ́s nọmba two lẹ́yìn rẹ̀ ṣètò ọ̀nà sọ pé aṣọ ń bẹ láàrin ọwọ́ rẹ̀ sítan rẹ̀ wọ́n mú yàn sí gbogbo orú nǹkan bá sókè jàre kọ̀ọ̀kan bàbá adé aṣọ náà bá gbá sókè náà sọ fún ọ pé tilẹ̀kùn tilẹ̀kùn yẹn lè já wá tilẹ̀kùn because position ti a ti dé báyìí kò yẹ kí wọ́n ka yín má bẹ̀ lọ́ba tilẹ̀kùn. ń bọ̀ ó sì ti gba step one step two step three kò ní sọ̀rọ̀ máa bó sì ra amúnù wọ́n bá di pé ẹ̀jarun palura yín lọ́fíìsì ẹ̀jarun palura yín kíláàsì ẹ̀jarun palura yín lọ́jà wàlà hàwùlà wàlà kùwàtà ìlà bìlà ẹjọ́ aláàtìmọ́ fẹ́ wá rí yín níbo ń bẹ̀ wọ́n á sọ̀rọ̀ tó fẹ́ sọ báyìí báyìí níbi táwọn èèyàn wà wọ́n á rí mi kékeré ara rẹ̀ ọ̀ balẹ̀ yóò máa sọ lẹ́mìí rẹ̀ náà pé ti àwọn obìnrin pọ̀ pé ọ̀nà wo àlà lè gbà mú bàbá eléyìí bàbá eléyìí ti le jù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ nílé tí mo ṣe lè ná ẹ má kó bá mi. torí tó bá kó bọ̀ tán òun náà náà kọ́ gbé ọdá àràdà. ẹ ẹni ọlọ́run tí ẹ bàbá báyìí ah masha allah ẹni ọlọ́run. ó ń bára òní ọ̀ ń ta pọ̀ mọ́ fún ni. àwọn tó ń ṣe lè má mú bò ìrẹ́ ìlà ìmọ̀ lè má mú. tí ẹ̀jẹ̀ ń pè ní ìsìnkẹ́ gbọ́. Hello Àjọkẹ́ tọ̀ mbọ̀ lọ́wọ́ wa rí mi à òtútù tó mẹ́ta òtútù mo ti ń wọ̀. yóò sì máa kálẹ̀ ẹ bàbá lè má mú náà. Torí ẹ̀ sọ ara rẹ̀ sọ ara rẹ̀ tí ọba wọlé wá bọ̀ gẹ́lẹ́ báyìí. ẹni tí sì ń ni tá a mà àwọn náà ní máa padà séèyàn sọ́ra rẹ̀ ìyàwó tiẹ̀ jó tu ọ má jókòó pẹ̀lú obìnrin olóbìnrin àwọn obìnrin lèsè tẹ̀m̀bà ń tajà ẹ̀yin ń tajà àwọn ń tajà nínú ni pé ọkàlẹ̀ wàá bọ́n ṣọ́ọ̀pù rẹ̀ alájẹ ẹ̀yin mọ́ abámọ́ fẹ́ rí yín nítorí bá fẹ́ rí mi fún máa sọ ah, àwọn ọmọ yín yẹ ọ̀rọ̀ ṣe sọ fi síra kò burú ẹyin ọmọ ẹ̀kọ́ mọ́ aláàjì iṣẹ́ ń ṣe mí ọ ń fà sẹ́yìn gbogbo ìgbà mo nídìí owó láti ṣòwò mo máa ń fẹ́ kẹ́ yá mi lówó gbogbo ní tí ẹ bá sì fẹ́ gbà ń fún un bíyàwó rẹ̀ ó ti dàbí alálẹ̀ ni ṣíṣe máa ṣẹlẹ̀ lọ́jà lọ́pọ̀lọpọ̀ ni subhanallah ẹ jẹ́ àkíyè sára o ẹ jẹ́ àkíyè sára wọn lẹ́nìkan ọjọ́ olówó lọ́jà tí ìyàwó rẹ̀ ń ná oní máa fi maṣíìnì gbéyàwó rẹ̀ wálé ńjojúmọ́ oníkíní bẹ́ẹ̀nbẹ́ẹ́ bẹ́ẹ̀ ń tajà ni ọ̀dájú kò ní fura kò ní fura di pé gbogbo aburú gbogbo bàjẹ́ gbogbo nǹkan ti bọ́ nínú àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ ṣe torí káàbùrú ọmọ máa ṣẹlẹ̀ ó ní ìwọ̀kúwọ̀ àwọn obìnrin ò gbọ́dọ̀ wọ ìwọ̀kúwọ̀ nítorí pé ìwọ̀kúwọ̀ ó pè fún wíwò wọn ní ìwọ̀kúwọ̀ tí ó pè ní lọ sídìí mímọ wá ti ṣèṣekúṣe gbóńtọ́ lọ́wọ́ bá ní kẹ́ gbé pamọ́ ẹ gbé pamọ́ ẹ níyì kọ́bọ̀ nígbà tẹ́ ń bá rìn òò níta bá gbé pamọ́ ló máa níyì jìlìbáàbù tá a wọ̀ òun náà gbọ́dọ̀ jẹ́ lambúlambù tí ò ní fi bí àwọn oríkèé ara wa ti ṣe tóbi máa hàn nítorí pé kí ni jìlìbáàbù rọ́tọ̀ wọ̀ tó fún ọ gádígádí òun náà yàtọ̀ sẹ́ni tó wọ ṣòkòtò islam ọgbà kọjá pẹ̀lú eléyìí lọ́wọ́ o sì gbọ́dọ̀ wọ jìlìbáàbù yọ́rọ́yọ́rọ́ eléyìí tó ṣe é pé gbogbo àwọ̀ awọ ara rẹ ni ó wà ń ta àbí bọ́ńfò tọ́jà pé ibìkan ló bò àwọn ibìkan yọ ọ̀tà náà lọ́lọ́run ti ní jìlbáàbù wọ́n ní jìlbáàbù túmọ̀ rẹ̀ tí wọ́n ní kóbìnrin ọ̀wọ̀ ẹni pé yóò wọ̀ yóò gbé sí ara látòrí ni kìí ṣe pé láti èjìká torí tó bá wà léjìká yóò tún máa fi báwo ni àwọn oríkèé rẹ̀ mọ bó ṣe rí yóò máa fi hàn àmọ́ tó bá gbé sórí. So kò ní fi bí àwọn oríkèé ti ṣe tóbi ma kò ní fi hàn eléyìí ló gbobìnrin láti rí jù wọn náà jẹ dájú ìbáàbù kan fún ìyàwó ẹ wọn á ní ẹ wípé àwọn aṣọ àwọn alùsùn náà nù alùkí ànìwọ alùkí nìwọ tó fi jẹ pé ìyàwó rẹ ó rìn òhó jáde ó tún mú mi sí tí bàjẹ́ bá wá ṣẹlẹ̀ ta ni ká kọ́kọ́ bá wí ebi wọn náà ni wọn náà dá jìlbáàbù kan fún ìyàwó rẹ lónìí má jáfara má jáfara kó o sì sọ fún ìyàwó rẹ kó o fi yé kó ọba ti lè jáde lé ìtọ́ ọ̀wọ́ jìlbáàbù níjọ́ náà lọ́ọ́ tẹ̀kùn torí kò fi ọlọ́run ọba náà ọlọ́run bí wọn náà léèrè tó bá dijọ́ gbẹ̀ndà lókè yá gbogbo aṣọ tóbìnrin ló jáde irọ́ lásán ni òun ló fi ìhòòhò hàn jù torí pé wọn ò lè ró sọ fún ọmọ fún mára tó bá sì fún aṣọ mára ah, bàbá òun lóbìnrin ti ń lọ wájú wájú gbogbo ẹ̀ náà náà ti rí i. so torí àṣà ló mú yàn wá àṣà òsì sí gbé kíní kankan pamọ́ kíní wọn ń gbé pamọ́ ń bọ̀ lọ́wọ́ àánú àṣà kò gbé wọ̀ lórí aṣọ rẹ̀ tó rọrùn kò gbé torí pé ní kó gbé ọ̀ṣọ́ rẹ̀ hàn ní kankan àfọkọ rẹ̀ ìyànjú láti ṣe a máa gbọ́ láhàn a máa gbọ́ sọ ọwọ́ àpẹ̀lọ́kọ rẹ ọkọ ò ní rí nǹkan kan tí ń wu lórí nípa rẹ tọba jáde síta tọba jáde síta àfa gbogbo ti sàlẹ̀ àpàtì gèlè ọmọ kan sámà lọmọ kan sámà lágbo lọfíńdà ọmọ lọmọ kùlàlà lára obìn gbogbo eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ ẹ jẹ́ ká kíyè sára ntí ọdà kò dá lóko rẹ àwọn ìyàwó wa fún ọmọ wọ jìlbà òfin Ọlọ́run ọba ni torí pé ọlọ́run pa ànábì láṣẹ sallallahu alaihi wasallam kó sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo obìnrin àwọn mùsùlùmí tí wọ́n bá jáde lé kí wọ́n gbé jìlbáàbù wọn wọ̀ mùsùlùmí sì là mọ̀ wọ́ sí mùsùlùmí náà níyàwó rẹ̀ kí ló dé tẹ̀yìn òní wọ jìlbáàbù ẹ wọ jìlbáàbù òfin ọlọ́run ọba ni. bákan náà nínú àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ máa ṣe tí ó mú kí aburú àti ìbàjẹ́ kó dínkù láwùjọ wa kọkùnrin ọmọ máa lúpọ̀ mọ́bìnrin gbogbo ń tàn bá ń ṣe tí ọba ti bí kọkùnrin ọmọ lúpọ̀ mọ́bìnrin ìbàjẹ́ náà ni ó padà kàn rẹ̀ aburú àti zina náà ni ó padà máa ti bẹ̀ wá. à ń ṣe nǹkan kan bóyá jọyọ̀ òfin tó burú kẹsà jọyọ̀ nínú Islam náà àmì ẹ máa ń to àga lọ́nà tọkùnrin ó fi lúpọ̀ mọ́bìnrin ìdáhùn obìnrin wà lọ́tọ̀. gédégbé káwọn ọkùnrin wà lọ́tọ̀ gédégbé. ẹ ẹ máa bọ́ wájú ẹ máa gbà nǹkan ọkùnrin wa ń lúpọ̀ ọmọbìnrin ọlọ́mọdé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ bẹ́ẹ̀ náà ni láwọn iléèwé wa a gbọ́dọ̀ tu àwọn ọmọ lọ́nà tọkùnrin ọmọ jókòó tí obìnrin ọkùnrin kan obìnrin kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láyé jọ wọ́n tẹ tún máa ń ṣe pọ́kùnrin kan láàrin obìnrin méjì wọ́n ti sọ ọdún ìyàwó méjì láti kékeré. subhanallah so ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ dáwọn ọmọkùnrin wà lọ́tọ̀ káwọn ọmọbìnrin wà lọ́tọ̀ kọ́là tó fi dórí bá ti ṣe máa tọ́jú aláàárẹ̀ ó yẹ ká ti àwọn ilé ìtọ́jú aláàárẹ̀ wa lọ́nà tó ṣe pé àwọn ọkùnrin yóò máa tọ́jú ọkùnrin obìnrin á sì máa tọ́jú obìnrin ó sì ẹ̀kọ́ wà nù gbogbo ìbàjẹ́ gbogbo aburú yóò dínkù ẹ̀yin mẹ́yìn zina káwọn mẹ́díkù dọ́kítọ̀ ń ṣe lọ́sítù àìmọye tó ń kí obìnrin olóbìnrin má lè àìmọye obìnrin tó lóyún gbọ́wọ́ dókítà tẹ ní kọ́ máa yẹ̀wò gbogbo ní tí ọba bọ́ pátá wọ́n ní ọbọ̀ pátá gbogbo ní tí ọba tí ọba kakọ̀ ọbọ̀ nù dì wọ́n mọ̀ kọ́ ọbọ̀ nù dì obìnrin sàmọ̀ pé màláìka làwọn wọn ò ní ṣe ránu àwọn ọ̀daràn burúkú a'udhu billahi minash shaitani rajim gbogbo ní ọ̀dà kọ̀ dá ló kọ̀ rẹ̀ àwọn eléyìí ló lè mú kí aburú jìnnà sáwùjọ wa tíìsì náà ó dínkù tí ó fẹ́ dàbí ìgbà tá a ti gbèsè láàyè. nínú nǹkan tí Islam tún fẹ́ ká kóra ró ká jìnnà sí wọn náà lè jẹkújẹ ká máa jẹ haram Islam fẹ́ ká kóra ró ká jìnnà sí a gbọ́dọ̀ jẹ haram gbogbo ntọ́lọ́n bá ṣe léèwọ̀ ká jìnnà sí owó burúkú kò gbọ́dọ̀ jẹ́ kó ní pèsè oúnjẹ fún wa. tába ti kóra ró nídìí àwọn nǹkan o èrè àkọ́kọ́ ẹ̀ ń bá kóra ró kúrò nídìí zina wọ́n jèrè pé wọ́n máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà lọ́jọ́ tí ò ní sí bòjì kan àfi Allah. bákan náà nínú ẹ̀san tí ń bẹ fún kíkóra ró kúrò nídìí ìbàjẹ́ òun náà ní kéèyàn ó jèrè àti wà lẹ́jẹ̀nà kọ́lọ̀ ń fi wá lọ́mọ àlẹ́jẹ̀nà nínú èrè àti ẹ̀san ńlá tí ń bẹ fún wa òun náà ní kọ́lọ̀ ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn kọ́lọ̀ ń ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa nínú èrè ńlá àti ẹ̀san ńlá tí ń bẹ fún wa òun náà ní ọba ẹlẹ́dàá yóò gbé ìpọ́njú kúrò fún wa láyé àti lọ́la al-qiyāmah kọ́ استغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú a rí يا àwọn àwa kan nínú àwọn àwa tí lọ́wọ́ wa nínú ìṣe wa láwùjọ wa àti gbogbo ibikíbi tá a wà àwọn àwa tí ò dáa tó burú tó bàjẹ́ yìí a máa pàkíyèsí ara wa ní gbogbo ìgbà láti gbìyànjú ká mà láì da ká mà láburú ká lè bá a sapásasẹ̀ gbéra wa jìnnà sí àti máa hurú àwọn àwa bẹ́ẹ̀ nítorí pé àwọn àwa yẹn wọ́n kóbá ni wọ́n bà tẹnijẹ́ ni wọ́n ìtún tẹni ṣe a sì mọ̀ fáwọn afẹ́ sóríire láti ń ṣe islam àfẹ́ sórí ibú láti ń tẹ̀lé tànàbí wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. ọ̀kan nínú àwọn àwà burúkú yìí òun náà ni ẹ̀gàn ká máa sọ̀rọ̀ ọmọlàkejì ẹni láì dá lọ́rọ̀ tó ṣe pé a lè rẹ̀ lójú ẹ̀. eléyìí jẹ́ ìwà àbàjẹ́ eléyìí gbogbo púpọ̀ láwùjọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó tẹ́ wọn lọ́rùn ọ̀rọ̀ wọn lọ́rùn pípọ̀ láti máa pẹ̀gà ká máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa kódà nínú tí ó padà jẹ́ sábàbí ńlá tí ó pọ̀ dínà kọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ̀ tó bá dijọ́ ó dájú pé gan ọjọ́ kan nínú rẹ̀ nítorí pé ẹ̀gàn tẹ rí yẹn ó máa ń ba jẹ́ ni èyí tara rẹ̀ ṣùgbọ́n ló ẹlẹ́dàá wọ́n wọn dúró láti gbẹ̀san àwọn ẹni tó ṣàbòsí sí lọ́wọ́ rẹ̀ fún wa ẹni tó pẹ̀gàn rẹ̀ inú sẹ́ẹ̀rì rẹ̀ ni wọ́n ti mú ni wọ́n ti fi dì fún un nígbà wọn bá wá mú tẹ́lẹ̀ yìí tí mú tí mú gbogbo àwọn ẹni tó pẹ̀gàn wọn kí ni ẹ̀sẹ̀kù fún wọn. ẹ̀gàn tẹ rí yẹn ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn pípọ̀ ọbẹ̀ má sí ìsọ̀rí àwọn èèyàn tí kì í àmọ́ kí ó kọ̀bá àjẹ́ ẹni tó ṣe ike ọ̀làjú kọ̀bá àmọ́ làjú gbogbo oníkálukú gbogbo kó wá wọn òun náà ní máa sábà pẹ̀gàn. ẹ̀gàn tẹ rí yẹn tí èèyàn mẹ́ta tẹ bá rí tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń rẹ́rìn tákìtì tí wọ́n ń fọwọ́ tọ́ra wọn ọ̀dájú kí wọ́n pẹ̀gàn ẹnìkẹrin ni o. ẹnìkẹrin yẹn wọ́n ń retí rẹ̀ òun náà ni wọ́n ń retí tí wọ́n wọn. wọ́n ní àwọn ti pàlùdà kí ijó náà yí padà ló kù báyìí ọ̀tọ̀ tó lọ́rọ̀ tí wọ́n máa sọ táwọn èèyàn mẹ́ta yẹn tẹ́nìkan bá tún dínkù láàrin wọn tó kó èèyàn méjì ọ̀rọ̀ ẹnì kẹta tó ń pàṣẹ dàkú lọ́dọ̀ wọn lèèyàn méjì tó kó tó máa sọ débi pé tó bá kó èèyàn kan òun fúnra rẹ̀ ó máa dá sọ máa sọ̀rọ̀ ẹni tó tún ti lọ wàlà hàwùlà wàlà tẹ́ ń bá ń jọ ń bá ara yín ṣe tẹ́ ń jọ ń pè ọ̀rẹ́ ara yín lẹ́jọ́ jẹ́ nǹkan kan náà lẹ́jọ́ jẹ́ nítorí pé ń ṣe ni o tí wọ́n bá ti rí kó ọ̀bá wọn ṣe má ọ̀fẹ́ máa lọ tiẹ̀ lọ́tọ̀ pẹ̀lú ògo ọlọ́run nínú gbogbo ọjọ́ ayé wọn tó bá ti péjọ wọn ò ní ní ọ̀rọ̀ méjì tí wọ́n máa sọ dọ̀rọ̀ rẹ lọ. kéèyàn sọ pé wọn bá wọn ṣe má èèyàn rádaràda èèyàn pálapàla ẹ dákun ládàá tí yín tẹ̀ ń kó tọrọ àríjẹni màá wí àfàpáàdì tiẹ̀ mọ́lẹ̀ sálùsì ẹlẹ́nu gbọ́rọ̀ ẹ mójú tó tiẹ̀ ẹ ẹ̀rọ rẹ̀ ń bí ó ti ya ìyẹn mọ́ kí ni bẹ́ẹ̀ ni ẹ ní kó láyé kọ́ ọmọ ṣàyé má ni ó gbogbo ládàá ojúlówó ládàá tiẹ̀ wàlá ẹ̀gàn tẹ́ rí yẹn ó lè ba tèèyàn jẹ́ láyé yóò tún ba tiẹ̀ jẹ́ lálùkìyàmù sọmọkẹ́ni tó ń pẹ́ gan rẹ̀ àìgbọ́ rẹ̀ ló ń gbélé ayé lálàáfíà tó bá ti lè gbọ́ ìwọ wípé òun ti ń rí láyé tọ̀tẹ̀ yóò ga ẹni tó ń lẹ́yìn àìgbọ́ rẹ̀ ọmọ rí lẹ́rìn yóò ṣe fún lómi lù nítorí pé máa bí wọ́n lérò ẹ kí ọkọ àti ìyàwó gbangba mi àárín yóò dùn tó bẹ́ẹ̀ kàn lẹ́ńpa tí ẹ bá tí ì pẹ̀ àárín ìwọ àti ìyàwó rẹ̀ dùn sẹ́mi pé ilé ayé ti ni ọ̀rẹ́ sọ̀rẹ́ bẹ́ẹ̀ ni mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí bàbá sọ́ma tí wọ́n bá ti rọ́rọ̀ lọ́rọ̀ sọ àárín wọn yìí ká ronú sí gbogbo rẹ àlébù gbogbo mi tá a bá láàmú aràn títí kú wa à lè ran tán kò yẹ ká ríran rí tẹlómi kò yẹ ká a fẹ́ lọ di ẹni tí ó padà di olóṣì lẹ́yìn tó ti ni wọ́n ti fi iṣẹ́ rẹ̀ hàn ọ́ gèlèmàgèlèmà láwọn iṣẹ́ rí ọwọ́ afẹ́ wa máa jayé pé ó ṣoríire wọn á kí ọ̀gàmbá ẹni báyìí ọ̀sàbòsíṣẹ́ ẹni báyìí ọ̀pẹ̀gàn ẹni báyìí ẹ máa kó ládàá rẹ fún wọn. wọn á kó wọn kó tán kò sí dáadáa kan máa burú ló kù. àwọn tí ìṣọ́ọ̀sì sẹ́kù kálukó pé ń gba tèmi náà wọ́n wá kó aburú tí wọ́n máa kó rù ọ́ wọ́n kó aburú tí wọ́n máa kó rù ọ́ bọ́lá yẹn á gbá burú wọ̀ jù náà lọ. ẹ dákun ẹ já kó ẹnu wá ń jà ẹ já máa ronú ká tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ronú ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí tó wúlò àbí òwúlò ṣé dáadáa lèèyàn máa gbà nù rú rẹ̀ àbọ̀ràn téèyàn máa fi dẹ́ṣẹ̀ ni àbí ládá téèyàn bá ti ń ronú bẹ́ẹ̀ lóòótọ́ o ẹ̀gán ti gbẹ́wù wọ́ ó lè bọ́ lẹ̀lẹ̀ kan àmọ́ tó máa ti ń ronú ó rí i pé ẹ̀gán mẹ́wàá lọ́ọ́ máa pa láàrin ìṣẹ́jú kan pẹ̀lú ògo Ọlọ́run yóò dínkù yóò di mẹ́sàn-án pẹ̀lú kó ń ronú yóò di mẹ́jọ pẹ̀lú kó ń ronú yóò di méje bí ó ṣe máa dínkù nù díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ lójú ọ̀nà pé mo fẹ́ wà kàkà kó tún jogún yóò bá ti sọ̀rọ̀ alẹ̀ fẹsẹ̀ máa bímọ ọmọ náà bímọ àwọn ọmọ àtàrọ̀ wà rẹ ó tí ì yanjú àwọn bàbá bó làwọn àrọ̀ táwọn ti kúnlẹ̀. ọlọ́run lẹ́dọ̀ akọ́dàkùn kọ́ gba àwọn wà búkú lọ́wọ́ wa akọ́dàkùn kọ́ sànù àkóso alọ́kàn ẹni tí máa rí dáadáa sí kó sì ṣe ṣiṣe dáadáa ọlọ́run dákun ṣàánú ọmọ àlìjẹ́nà ni kò ṣe wa má ṣe wa lọ́ọ́ màá ná. ara ti pé ńgbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó yẹ ká kóra aró ká jìnà sí nínú àwọn àwa abúti ọ̀dà kára ti kọ́ ga wa anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà lọ́lọ́wọ́n bá fi gbogbo dáadáa yìí sí wa àmọ́ nǹkan kan anabi sallallahu alayhi wa sallam náà ló fi kọ́ wa wàláhì gbogbo ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá fi rán sáyé òun náà là ń kọ́ táǹfin yìí báyìí ó ní ìwọ̀ lórí wa nínú wọ̀ tó ní lórí wa ni ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtù fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run wa pa wá láti àwa mùsùlùmí káà náà máa ṣe àsọ̀láàtù fún